معها الإمام أبو عبد الله محمد بن إسحاق بن الجماعة الشافعي في بيت فقال والخيل سكب لحيف سبحة ضرب لزاز مرتجز ورد لا أسرار olùmọ̀ wa ní ọ̀kan nínú àwọn olùmọ̀ ọwa kó àwọn orúkọ ẹ̀sìn yìí ó kó wọn jọ sínú ẹsẹ̀ orin gbogbo ẹ̀sìn tó dájú tó rinlẹ̀ pàǹdàbí níyì òun wá fi kọ orin àwọn orúkọ wọn pé wọlxẹyìn ẹ̀rí ẹ̀sìn gẹ́gẹ́ bọlúwa ó ṣe ṣàlàyé. pàtàkì ẹ̀sìn àtàwọn nǹkan àgùn mìíràn ayé alukoro al-Qur'an tó ní wọ́lẹ̀ xeyìlú wọ́lẹ̀ bighal wọ́lẹ̀ hamir litarkabuha wa zina wa xlùkù ma la ta'lamun ní suratu an-Nahl wal سكب لحيف صبحة ضرب لزاز مرتجز ورد لا أسرار wọ́n ní olùmọ̀ kan òun akójọ lẹ́sẹ̀ orin báyìí olùmọ̀ náà ni abu abdullah muhammad ibn ishaq ibn jamaa ashafi'i olùmọ̀ tí olùmọ̀ wa tún dárúkọ yìí wọ́n sẹ̀mí pẹ̀lú sheikhul islam ibn taymiyyah wọ́n sì ní àwọn ishtibakat ilmiya wa munadarat qawiya àwọn ìfìmọ̀hara ẹni tó pọ̀ ó ṣẹlẹ̀ láàrin sheikh islam ibn afa ibn al-qayyim àti bàbá tí wọ́n sọ yìí kódà nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìfimahàn ẹni yìí òun ló ṣe sábà bíi tí wọ́n fi ti sheikh islam náà tẹ̀míyà mẹ́wọ̀n lórí àwọn masáìlú asifat àkídá aṣàríyà kó tó di pé wọ́n sọ fún ìjọba ìjọba ẹ ti ọkùnrin yìí mọ́lẹ̀ ibn jamaa aṣáfìrì olùmọ̀gbani o wọ́n máa ń pè ní kọ́ọ̀bì alkobot nínú àwọn olùmọ̀ nílẹ̀ sham nígbà náà ni. tọ́ ọmọ kéwu sheikh islam òun ní ibn al-qayyim òun ní sọ̀rọ̀ nípa rẹ̀ yìí pé nínú ìgbìyànjú ẹ̀ ọwọ́ kó orúkọ àwọn ẹ̀sìn ànábìjọ lẹ́sẹ̀ orin bàbá tá à ń sọ yìí náà o tòun ti bó ṣe jẹ́ pé ìfànfà tó lágbára ọwọ́ yìí láàrin wọn àti sheikh islam tẹ́mi alayhi rahmatullah tó ń bá bi sheikh islam nípa rẹ̀ ìsọ dáadáa nípa rẹ̀ ni níbi ìmọ̀ ẹ̀ lẹ́yìn ibi tí ó rí i pé ah, ó kù díẹ̀ káàtó níbi abala yìí tọ́ nípa fẹ́ lò bàbá wa Ibn al-Qayyim wọn ni àwọn ẹsẹ̀ orin yìí òun ló kó orúkọ méjèèje nínú àwọn ẹsẹ̀ ànábì jọ wọn ni akhbarani bidhalika anhu waladuhu al-Imam Izzuddin Abdulaziz Abu Amr a'azzahu Allahu bi ta'atihi ó ọmọ bàbá yìí tóun náà tó tún jẹ́ onímọ̀ òun ló fún mi nírò ẹ̀rí ọmọ olùmọ̀gbà yìí Ibn Jama'a òun ló fún ọmọ kéwu Sheikh al-Islam Ibn al wípé àwọn ẹ̀sìn ànábì bàbá àwọn kọ́ ní ẹsẹ̀ orin òun wà ní wal khaylu takbulu haythu sabhatun gharibun. لزاز مرتجز ورد لا أسرار أتوسع دعفه كي أعزه الله بطاعته قل الموان تسواج وقي كانت له أفراس أخر خمسة أو خمسة, خمسة عشر أني يقتلي àwọn ọ̀rọ̀ kan tún wá yàtọ̀ sí méjèèjì yìí wọn là nábì tún ní àwọn ẹ̀sìn míì ipò tó mẹ́ẹ̀ẹ́dógún gan méje la kà yìí méje yìí la sọ pé ó rinlẹ̀ àwọn ìgbà wa kan tún wá ó tún lélẹ́yìí ó tún lélẹ́yìí olùmọ́wání walakin mukhtalafun fiha ṣùgbọ́n àwọn ẹ̀sìn eléyìí ẹnu kò lórí ẹ̀ ìyapa inú wà lórí ẹ̀ èyí tẹnu kó òun náà ní méjèèjì yìí wàkánná dáfàtà sọ́rọ́jìhì ní leaf wọ́n ní gbogbo ẹ̀gbẹ́ méjèèjì tí èèyàn máa ń jókòó sí tí ó nà sẹ́ráì wọn ṣe láti ibi kókó. ewé ni wọ́n kó jọ ìyẹn ni pé tí wọ́n bá tẹ́ nǹkan lé ẹ̀sìn òun náà ń pè ní asapj àwòsọrọj ẹ̀ẹ́dìjámù rẹ̀ nù àwọn nǹkan tí wọ́n tẹ níbi ewé náà ti ń hún níbi ewé nǹkan tí wọ́n tẹ lórí nǹkan ogun ẹ̀sìn sọ. So, olùmọ̀wá ń tẹ̀síwájú wakana lahu min al-bighal duldul ànábì tí wọ́n ní àwọn ìbáka ìbáka ó tún yàtọ̀ sẹ́sìn òun ìgbà sẹ́sìn tán ìmọ̀ nkuru sẹ́sìn ọ̀fẹ́ jọ ẹ̀sìn ẹ̀rì wọn á ní kọjọ ẹ̀sìn kọjọ kẹ́tẹ́kẹ́tẹ́ ìbáka ọ̀pọ̀lọpọ̀ náà ló dáa mọ̀ òun tún ní fàárì fàárì rẹ̀ pọ̀ ó sì rẹwà kódà àwọn ẹni àná mi wọ́n yìí fẹ́ gùn wọ́n ní máa bí ibi mọ̀tò ń bí kátàǹbàtà àbí nǹkan ń bí sí ẹlẹ́mìí ẹ̀hẹ́n bí ìgbéraga ṣògbígbà tẹ́lẹ̀ ń sọ pé káàdì àwọn ọkọ̀ kan ìyẹn ìlú mọ̀ ọkọ̀ yìí tó bá ti gùn báyìí kí sọ̀yàn di pé àbí kò sẹ́lòmíì mọ́ ni so bó tiẹ̀ jẹ́ pé kò sí problem níbi irú nǹkan yìí níta sáfẹ́ júwe ní ìbáta so ó ṣeé ṣe kí àwọn ọmọ lójú òní kí wọ́n máa ti ń jẹ bẹ́ẹ̀ àmọ́ ilé haúsá mo rò pé ó kọ́ mọ̀ dáadáa kọ́ra àwọn a máa ní ìbáka kí wọ́n ní ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ tán bá gùn òun ní bí bàkà síbẹ̀ lórí bàbá sọ bàbá náà ní bá ṣe wí inú ala ìbáka òun náà pè ní albeghal albeghal òun náà júwe yìí ìjọ ẹ̀sìn lójú àmọ́ ìkéré sẹ́sìn òun sì kì í báyìí náà ó ṣe ọlọ́run ọba tún ní wọ́n pè kan ní dóldóòlì orúkọ rẹ̀ ni wakanat ṣàhàbà àwọ̀ tiẹ̀ náà àwọ̀ eléru ni ahdaha lahu ẹni tó fún ànábì gẹ́gẹ́ bí ẹ̀bùn òun náà ni ọba mísírọ̀ al-Muqawqi ọtí àtúnrántí ọba yìí ọba mísírọ̀ òun náà ló bùn ànábì níta ni Maria Maria ìyàwó oṣiṣẹ́lá Muhammad tó bí Ibrahim ọ̀padà dìyàwó ẹ̀rí ẹrú ni Maria al-Qubtiya ọba yìí ni ọba Qubti al nínú àwọn ẹ̀bùn tó gun ànábì nù wa baghlatun ukhra ìbáka míì tún bẹ̀ ò yàtọ̀ sílẹ̀ yìí yuqalu laha fidda orúkọ tí a ń jẹ́ fidda orúkọ tán sòun ni ahdaha lahu farwatul juzani ọkùnrin kan ní farwatul juzani òun ló gun ànábì ta ni farwa yìí fọ́rọ́tùl jùdání ẹ̀rí òun jẹ́ ẹni tí ń kọ̀ǹtúrò ilé tó kán kó tó di pé ìsìlámù ó spread lọ́dọ̀ wọn òun rẹpírẹ́sẹ̀ntì Rome nínú àwọn inside ilẹ̀ Urdun Jordan lónìí òun ní kọ̀ǹtò gbogbo ìletò yẹn ṣùgbọ́n ń jábọ̀ fún wọn ní Roman Empire gbogbo tó máa pa aláṣẹ náà ní ife ń kọ̀ǹtúrò àwọn aráàlú ẹ̀ ṣùgbọ́n gbà tí Islam dé tí ìránṣẹ́ ànábì dọ́dọ̀ ẹ̀ ní kété ló gba Islam bàtọ́ wọn gba Islam orí Islam yìí náà lọ́wọ́ afẹ́ tọ́nu àwọn aráàlú sí pé ẹ̀sìn òdodo lélẹ́yìí o àní tẹ̀lé àwọn ará róòmù mọ́ ọ̀rọ̀ yìí wá dé tì gbọ́ àwọn ará róòmù roman empire wọn wá ránṣẹ́ sí pé a gbọ́ ipò ti padà lẹ́yìn o ti fẹ́ máa ṣe à lágbájá lágbájá náà wọ́n ti gbọ́ nípa islam wọn ni wọ́n ní táwọn fọ̀ ni pé kọ́ padà lẹ́yìn muhammad ọ̀gbọ̀dọ̀ sí islam wọn ọwọ́ adú ọ̀nà mẹ́tara yín làmú òun ti gba islam o òun ti gba islam òun sì ṣe wọ́n ké òun náà dúró níwájú wọn náà ní ìbànújẹ́ nítorí ṣe yìí wọn náà lọ ronú sí nǹkan kan nígbẹ̀yìn gbẹ̀yìn pé àwọn fún ní àwọn ọjọ́ kan wọ́n padà pa ni o wọ́n padà pa ó sọ́ṣẹ́dì sọ̀rọ̀ dúró ìtafẹ́lò arákùnrin yìí Al-Farwat ibn Amrin Al-Juzani wọ́n padà fi ó inú àwọn ibi rẹ̀ dùn dé òun náà bu ànábì ní ìbá kankan òun náà pè ní fọlọ wàbá gbẹlẹ tún ó tún kò mí ìbá kàmí. àdáhà láhu sọ́ọ́hìbù àìlà ọkùnrin kan náà bẹ òun náà ń kọ́ńtró ìletò kan wọ́n pè ní àìlà òun wà lọ́nà tàbúùkì lọ́hùn gbogbo tá à ń sọ yìí South Kingdom of Saudi Arabia lónìí lọ́nà tàbúùkì lọ́hùn bàtà níbi ìdarí ogun tàbúùkì bọ̀ òun ni ó gbúrò àwọn kan náà ń bẹ ń bí báyìí àwọn èsì àwọn ewúlẹ̀ ṣe àwọn èsì kìíní tẹ́lẹ̀ ara àwọn àwọn tẹ̀lé Yẹ̀wùdì ni afọn àwọn ará róòmù náà ni ẹ̀sìn ànábì wa gbàtọ́ wa gbọ́ wípé báyìí báyìí gbàtà ànábì dọ́dọ̀ wọn àwọn aráàlú yẹn bá fọ́n ká wọ́n sá lọ wà ní aláṣẹ wọn lọ́wọ́ ni kò sí ọ̀nà kí lẹ fẹ́ ṣàn lọ ṣàfiwálẹ̀ lórí ẹ̀sìn wa àwọn wa bẹ nínú àwọn tí wọ́n gbé àdéhùn wípé àwọn màsàjíríà òun ní owó kínìyẹn ìsàkọlẹ̀ náà àwọn màsàwò sàkọlẹ̀ kọ́sáfà wọn lẹ̀ lórí ẹ̀sìn àwọn òun sọ́híbù àìláì òun náà ìtàn rẹ̀ ó kún fọ́fọ́ nínú tírà kutubu ta síra wọ taari òun ló wá òun náà ó bu ànábì ní bágìlà kan wà ó kúrọ́ àdáhàláhù sọ́ọ̀hìbù dọ́wọ́mọ́tòl jẹ́ndẹ̀l ọ̀kan tún bẹ tí dọ́wọ́mọ́tòl jẹ́ndẹ̀l ilé tó kan náà lélẹ́yìí kọ́dà ilé yìí ó ń ṣe ọlọ́run alayhi salatu wassalam ó jáde pẹ̀lú àwọn sàádé ẹ̀ ìgbà tó gbọ́ pé àwọn aráàlú yìí gbogbo àwọn tó wá fẹ́ gba islam tó má fẹ́ wọ madina ọkùnrin yìí nílùú wọn wọn dá wọn lọ́nà ànábì wa jáde lọ láti lọ́ọ́ wò pé ẹ gbọ́ kí lẹ fẹ́ fẹ́ ogun ní àbí ogbu ẹni tí tó bá ti jẹ́ mùsùlùmí kan fi balẹ̀ òun náà sì ṣe kí o ó ju pàjù sẹ́ẹ̀lẹ̀ kọ́dà nínú kan tó ṣe òun náà bu ànábì ní ìgbà nínú ọ̀rọ̀ kan sì tún máa ń sọ inna najashiya ahda lahu baghla fakana yarkabuha wọ́n tún ní ọba òun náà fún ànábì ní ìbáka kan gbogbo tá a sọ yìí ìbáka òun náà ní ìkejì ẹ̀sìn ẹgbàá wa tún gbé wá wípé ó ń ṣe ọlọ́run ní àwọn nǹkan yìí yàtọ̀ sẹ́sìn èyí tó síwájú bíbá yìí náà ní àdúró lónìí pẹ̀lú ìyọ̀ǹda Allah subhana ìtẹ̀síwájú ọmọ wáyé lórí àwọn àwọn nǹkan àgùn tó ń ṣe ọlọ́run ọba ní láti wàmínà alhamir láti ibi tó ní ṣe pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ ibẹ̀ láti gbéra tàbí yọ̀ǹda Allah níbi ìjókòó wa míì lórí kìtàbù zadi al-ma'ad fi hadi khayri al-ibad wal ilmu inda Allah. اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم اهدنا وسددنا ووفقنا لما تحب وترضى اللهم إنا نسألك توفيقك وتيسيرك في الأمور كلها وأحسن عاقبتنا وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة